iye àgbo mi tó ta dí mẹ́yìn nánánánánánà yọtí zélele. okay not dizzy oríṣi arapa oya now sami yes to na na na na na na. Every day i dey pray baba god will make him do am for me yeah, yeah. for my heart to rise baba god will make him do am for me. Yeah every day i dey pray baba god make him do am for me yeah, yeah. from richer to wishes, baba god make him do am for me yeah. orí mi mo bẹ̀bẹ̀ o orí mi mo bẹ̀bẹ̀ o ẹ̀dá mi mo bẹ̀bẹ̀ o ẹ̀dá mi mo bẹ̀bẹ̀ o orí mi mo bẹ̀bẹ̀ o orí mi mo bẹ̀bẹ̀ o ẹ̀dá mi mo bẹ̀bẹ̀ o ẹ̀dá mi mo bẹ̀bẹ̀ o sí ajanurapa ẹ̀dá mi mo bẹ̀bẹ̀ orí mi mo bẹ̀bẹ̀ ẹ̀yìn ìyá mi mo ní dákẹ́ gbẹ̀bẹ̀ mo ní ẹ̀jẹ̀ burẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ tó bá wọn bọ̀ ìdè lọ́rin wọn bẹ̀bẹ̀ bọ̀bọ̀ sílẹ̀ fanu dé yàtọ̀ sá bẹ̀bẹ̀ orí tẹ̀sán òun fọ́n bó tó a bẹ̀bẹ̀ bébí mo ní pàdé mi lábẹ́tẹ̀ dídí sórí mi mo fẹ́ lówó bí Karuna mo fẹ́ lówó bí Karuna mo fẹ́ lókìkí bí Jésù mo fẹ́ lókìkí bí Jésù náà mo fẹ́ lówó bí Karuna mo fẹ́ lówó bí kàrúnà mo fẹ́ lókìkí bí jésù náà mo fẹ́ lókìkí bí jésù náà. everyday i dey pray baba god make him do am for me for my heart to rise baba god will make him do am for me. Yeah. day i dey pray baba god will make him do am for me yeah, yeah. from wishes to wishes baba god will make him do am for me. Yeah. orí mi mo bẹ̀bẹ̀ o orí mi mo bẹ̀bẹ̀ o yeah, mi me bẹ̀bẹ̀ o. mi mú bẹ̀bẹ̀ o ẹ̀dá mi mú bẹ̀bẹ̀ o. àjọ̀nù rápà olú ọmọ ṣàṣe là àforí ẹni ayọ́fẹ́ni fẹ́ràn àforí ẹni onílù ló mọ̀ nú oníkun ló mọ̀ kún lójú fá fún káàbò oníkun mọ̀ ẹkún tídìí sílẹ̀ mi mi ò ṣe èṣìkún ẹkún mi ẹ̀dùn kẹ̀ ìpẹ́ ní bọ́dí tí ẹkún mo fẹ́ káwọn bàbá asábù bàbá sanjé skibo mo fẹ́ lówó bí kárọ̀nà mo fẹ́ lówó bí kàrúrú náà mo fẹ́ lókìkí bí jésù mo fẹ́ lókìkí bí jésù náà mo fẹ́ lówó bí kàrúrú mo fẹ́ lówó bí kàrúrú náà mo fẹ́ lókìkí bí jésù náà mo fẹ́ lókìkí bí jésù náà. every day i dey pray baba god make him do am for me yeah, yeah. for my heart to rise baba god make him do am for me. Yeah. Every day I dey pray, Baba God will make him do am for me. Yeah, yeah. From riches to wishes, Baba God will make him do am for me. Yeah. Orí mi mo bẹ̀bẹ̀ o, orí mi mo bẹ̀bẹ̀ o, yeah. Ẹ̀dá mi mo bẹ̀bẹ̀ o, ẹ̀dá mi mo bẹ̀bẹ̀ o, yeah. Orí mi mo bẹ̀bẹ̀ o, yeah. Orí mi mo bẹ̀bẹ̀ o, yeah. Ẹ̀dá mi mo bẹ̀bẹ̀ o, ẹ̀dá mi mo bẹ̀bẹ̀ o, yeah. Lè ṣe òwíwo tó sọ pé mi ò ní lọ o lè ṣẹ̀dá o tó sọ pé mi ò ní lọ o ọlọ́run bẹ lókè nànà ó sọ pé mo máa lọ o sátìyà bẹ lókè ó sọ pé mo máa rí mo fẹ́ lówó bí kárọ̀nà mo fẹ́ lówó bí kárọ̀nà mo fẹ́ lókìkí bí jésù mo fẹ́ lókìkí bí jésù náà mo fẹ́ lówó bí kárọ̀nà mo fẹ́ lówó bí kàrún náà mo fẹ́ lókìkí bí Jésù náà mo fẹ́ lókìkí bí Jésù náà.